ṣèbẹ́mi la fíjú wọjà mọ́rin gbẹ̀ǹdẹ́gbẹ̀ ọmọ wọjà wọn pa ṣìyọ̀ṣì ọmọ pa ṣìyọ̀ lórí rẹ̀ lù wá fíjú wọlé ilé tí mo wọ̀ ó ilé òpó ọ̀nà tí mo rí ó dọ̀nà ọ̀la ojú tí mo fi dòkó ọ̀dọ̀ wọn àkúrẹ̀ mọ́ èrè tó mi rè kó ẹjẹ́ ìyàgò mi sùúrù torí ìkùrùmú àná ni àgọ̀yìn àná ni àdámú òrìṣà apànìyàn lágbọ̀n èkó àkẹ́tẹ̀ ìlú ọgbọ́n dẹ́dẹ́ mẹ́jẹ. ṣèbẹ́mi ni mo rán fọ́lù àjíbògùn ọ̀gá ògùn àjíbọ̀dẹ kì í máa dẹ́ta lọ́lá wọn ò lọ́lá kì í máa dẹ́ta rẹ̀sà wọn ò dẹ́ta rẹ̀sà ọ̀pá àjẹ̀bú tòun ti pé tọgbà àjẹ̀bú Ime ah! si mọ̀jọ́ ní pápá òní pápá tẹ̀lẹ̀ká tẹ̀lẹ̀ká mọ̀jọ́ ọlẹ́wà aláwà tẹ̀lẹ̀ká tẹ̀lẹ̀ká. ẹ̀kì bọ́lá ṣe máa ṣe ẹ̀kì àkí ẹ̀kì bọ́lámọ́ bọ́lámọ́ ẹ̀kì àkí ohun lóhun tí máa fọ́ ní máa gbé èjìgbò ẹ̀kì pẹ̀rọ̀ tó jẹ̀rọ̀ fúnra rẹ̀ lé. wà nínú ìmọ̀kan lẹ́yìn dájọ́ tó wà nínú ìmọ̀kan yà aṣọ àbí lọ́la èmi ògidì nídìí tí ìṣẹ̀ ẹ̀yọ ẹ̀kọ́ ẹ̀kọ́ akéde arọ́mísà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹ̀rọ dẹ́dẹ́ mẹ́jà iṣẹ́ kíṣẹ́ tó ń mutá láàkóró ẹ̀rù kẹrù tó ń tẹ́ ìrẹsì bẹ́ẹ̀ oníbísọ́ bá balẹ̀ àkọ́rá ìgbéwé máa ṣẹnu wọ́rúrú wọ́rúrú fọ́fọ́ntì fọ́ àsùnmọ́ ti gẹ̀ àjà èmi àkọ́kọ́ tẹ̀lé mo kò fẹ́ láàyè mo fẹ́ tọ̀nu tàlàbí kọ́kọ́ lórí tó fẹ́ fojú di mí lẹ́nu àgbàgà àbẹ́gẹ̀ lọ́rùn tó fẹ́ fojú di mí èmi pàmò pàmò jìgìjìgì ọkọ̀ ṣoṣo ọjà ẹnu kú yìí ní gbọ́ kìjìkìjì wé ìmọ̀ mi wé gbóhùn àrùn lẹ́nu mi wé jìyà lọ́bẹ̀ wé bọ̀sán ní mo èsì fi kálẹ̀ ní mo dẹ̀ ra ẹ̀ yẹ́sì yẹ́sì mo gbọ́ kọ̀ǹgọ́ kọ̀ǹgọ́ onílé ọ̀dúnfẹ́ mi ọ̀dẹ́lé ọ̀dúnfẹ́ mi ọ̀mọ ẹni tó ń jó mo gbọ́ bìrìbìrì níta ọ̀dúnfẹ́ mi ọ̀dẹ́ta ọ̀dúnfẹ́ mi ọ̀mọ ẹni tó ń lò mo bá gbọ́ gbàmùgbàmù lórí olúfẹ́ mu pàṣẹ ìmọ̀ sáré wọlé olúfẹ́ ọmọ fáwọn àgbààgbà mẹ́ta mo ní kí wọ́n jẹ wọ́n láwọn òjẹ́ mo mo bá bẹ̀tà olúfẹ́ ìta olúfẹ́ ìdókun mo dẹ́kunlé olúfẹ́ ẹ̀kunlé olúfẹ́ ìdàgbàtà. orí kẹ̀kẹ́ ọgbọ́n wọn gbọ́dọ̀ ọgbọ́n wọn alábàjá ọgbọ́n wọn gbọ́dọ̀ fi wọ ẹ̀mí àdámọ́ òrìṣà mi kan lọ́lẹ̀ kan mi olúfẹ́ wọn. oríṣi ẹja mẹ́sàn-án la mi pa nínú omi olúfẹ́ mẹ́ta la jẹ́ mẹ́ta la kì í jẹ́ mẹ́ta àlọ́kùn la fi ní ìṣọmọ aráyé lóore ìrẹsì kọ́lé ìmọ̀lẹ̀ ìràyè àti èrèrè káyé ọgbà lọ́dọ̀ ayé lẹ́kàlẹ̀ agogo ọ̀run mi dún kòtò kòtò gbẹ̀dú ọ̀run mi dún kìrìdì kìrìdì ó dá fọlọ́kùn níjọ́ kiri wọ́n ní kó wá táyé onífẹ̀ṣẹ̀ wọ́n ránṣẹ́ sọ́lọ́lá alẹ́ àdó kó wá táyé onífẹ̀ṣẹ̀ wọ́n ránṣẹ́ sẹ́rì mi nílò ọ̀rọ̀ kó wá táyé onífẹ̀ṣẹ̀ wọ́n ránṣẹ́ sẹ́lẹ̀kọ̀ tìlú rẹ̀ kọ́ ẹlẹ́kọ̀ọ́ dáhùn wọ́n ní ìran bàbá wọn ní kí ni láṣẹ láṣẹ bẹ́ẹ̀ lẹ́kọ́ ìran bàbá wọn ní kí ni kàn ṣe kàn ṣe mẹ́wọ́ ẹ̀wọ̀ ìran bàbá wọn ní kí lọ àgbà mi mẹ́rẹ̀ ṣe àgbà mi mẹ́rẹ̀ ṣe náà ó wù wọn lórí ìṣẹ́lá ìṣẹ́lá ìṣẹ́lá ìṣẹ́lá ìran bàbá wọn ní kí lọ ìkọ́kọ̀ ọ̀gbọ́n ó ṣe ìkọ́kọ̀ ọ̀gbọ́n ṣe náà ó dìdì ó dìdì ó di pàdàràdà ó di pàmòpàmò jìgìjìgì ọkọ̀ ṣoṣo ọjà lọkùnrin tó bìbì gbọ́ jìgìjìgì ìrìnàṣì kọ́lé ìmọ̀dẹ̀ rẹ̀. ìrẹsà ilé bàbá àròkọ ní ìrẹsà ilé ọkọ ẹni adọkọ ẹni adádádádálẹ̀kẹ̀ iṣẹ́ pàtì ikọ́ mi mọ gẹ́sí àlùmọ́ sẹ́kún sẹ́kún sẹ́gìrìgìrì àmọ́ ọlọ́lá lórúkọ ta pé wọ́n jẹ́ ọkùnrin gidi gbọ́ lórúkọ ta pé wọ́n rù ìyá náà ọmọ ọba lẹ́lẹ̀ yìí lórúkọ ta pé yín gbá yá mi àgbà ẹ̀yin aṣọ funfun ní dúdú aṣọ dúdú ní funfun mo ti jùmọ̀ ayé gidi jáde nílé ẹni bá lọ rí máa bọ́ rí ìgbà kì máa kọ́ mọ́ ejò lẹ́sẹ̀ ní ìmẹ̀sì ìkọ́lé ní ìmọ̀dé ara yìí mo lẹ́mi lọmọ adámù òrìṣà òrìṣà kì í ṣíkù mo lẹ́mi làbójú pa abojú wo abojú kọ́mọ náà kọ́ yèrìyè wọ́n lọ́dọ̀ òun mẹ́sàn-án dìbò yìí kádámù òrìṣà wọ́n ní káyọ̀ ṣẹ́ṣẹ́ bí ìyẹn fún ìyẹn bu ìbò ojú ojú mi funfun nẹ́nẹ́ ìyẹn bu yìí kádámù òrìṣà àgbádá ńlá ọrùn mi ìyẹn bu yìí kádámù òrìṣà obi pa obi fi iye bụ ihe kana m orisa ikwu rumu rumurumu ihe bụ pa.